دعوة له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí gbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédé aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa àgbà Ṣàmsùdín Ṣítù tá a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí lẹ́dà rẹ̀ lọ máa bá bàbá wọn. Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Sẹ́ríkì Ògúnmákin àwọn àfáwà àgbà tí wọ́n máa bá sọ̀rọ̀ ọlọ́run ọba náà àwọn náà ni Imam Ishaq abọ́lọ́rẹ́ muhammadu awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. bisimilahi alhamdulilah summa salatu wa salamu ala rasulihi al wa ala alihi wa ashabihi wa salama tasliman kathira. فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run. alhamdulilayi. a jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà. alhamdulilayi. òun náà ni wá òun ló ni ẹ̀yin náà. òun náà lọ́ba tó dá àwa òun lọ́ba tó dá ẹ̀yin náà. inna rabban khalaqal kawna wa ma fihi jami'an. dájẹ́jú ọlọ́run ọba ni ọba tí ó dá gbogbo ayé àti ti bẹ nínú ayé. wa ma fihi jami'an la yuhad. ahapụghị قات سجودا وركوعا ilé tó dájú ni wípé kárùkù ká sùjúdù kì í se pé bóyá nkan yìí ká dídá tọ́lọ́wọ́n bá wa o kéèyàn má ma lọ ṣe fáàrí pẹ̀lú ìjọsìn rẹ̀ táwọn kan sọ pé àwọn ti wà lónìí rárá o ẹnìkan ń bo tábí àṣẹ ọlọ́run. làyọ̀ adáhàkù kọ́ tó sojú dáhùn wárúkọ áhàn. gbogbo ìjọsìn wa tá à ń ṣe yà á ń ṣe nítorí pọ́lọ́ bá pa wá láṣẹ ni kì í ṣe ìjọsìn yẹn ló fà á tá a fi ń ṣe ìṣẹ̀mí láyé òun kọ́ ló di sánmọ̀ mọ́ òun kọ́ ló dilẹ̀. wà á ti kẹ́ fáwọn wàtọ̀ wà fáwọn wàkọ̀dọ̀ ẹlẹ́wàkìtì jù án. kódà kéèyàn ní gbogbo iye ìgbà yòówù tó bá lè fi ọ̀rọ̀ kẹríkà rẹ̀ tó gbogbo eléyìí náà pátálátòkè délẹ̀ kì í ṣe pé bóyá èèyàn rò pé mo ọlọ́run tó dá mi mò ń fún ọ ní tiwọn náà ní ìdí padà rárá o. kódà kéèyàn fi gbogbo ọjọ́ ayé yàn pátá kó ní pé òun ò ní máa ṣe kankan ju kó òun máa gbàwẹ̀ lọ ó lè kódà pa gbogbo ohun tó ń ṣe yìí ò tiẹ̀ kápọ́ lọ́run fún ẹ lójú nìkan kò kápọ́ lọ́run bá fún ẹ ní ẹ̀mí nìkan kò kápọ́ lọ́run bá fún ẹ ní ẹsẹ̀ kò kápọ́ lọ́run bá fún ẹ ní etí òfin gbáràn kò káàkàn kan nínú tọ́lọ̀ bá ṣe fà lórí. ìnàmá tílíkà rùmúzù mi fẹ̀wé lálẹ́bàbí tú àhàkọ́kọ́ tí ná bílẹ̀ ìbàdá tí lílàhí ìkòdó àhàkọ́kọ́ tí ná bílẹ̀ ìbòdì ìyá tí lílàhí ìkòdó à. òfìlẹ̀ ìsànsọ yìí náà fi ń sarawájú ni káwa tàn sílẹ̀ ọ̀nba máa lọ yàyọ̀ pọ̀rọ̀ lórí pé àwa ti lànà àti gòkè odò káfárá tó já ká máa dúpẹ́ fọlọ́run lórí pófà wa mọ̀nà pa ń sìn káde tí máa wá bẹ̀ pé kó jọ kó gbà ká tún wá rẹra wá nílẹ̀ ká mọ́ra sí dáadáa kí gbogbo ẹni tí ò tiẹ̀ tí ì sin ọlọ́run kó máa wá rò pé oríire wo lòun wá ṣe báyìí o àwọn tí wọ́n ń ṣe lójú méjèèjì ni wọ́n tún ń sọ pé hè àwọn tún bẹ̀ ọlọ́run kó jọ kó ṣàánú àwọn kó jọ kó ṣàánú àwọn torí pé jọsìn wa má fi jẹ́ kí jọsìn ẹ jọ ẹ lójú o má jẹ́ kí jọsìn má ṣe gàrú o má fi jọsìn ṣakọ o ẹlòmíà máa halẹ̀ ẹlòmíà máa fẹ́ kó o kò sí tẹ́lẹ̀mí kì í tẹ́ ń pera rẹ̀ alùmí àti ẹ̀tún wa lọ bẹ́ẹ̀ nìkan máa lọ lọ́bì lọ́dọ̀ rẹ̀ a máa lọ arábà bá wájú rẹ̀ pé ẹ ṣàánú wa ah, ẹnìkan wa ń dáwọ́lé wò lórí ah, ẹ̀dẹ́ yẹn bíi tiẹ̀ tóun náà ń ṣègbọ̀nsẹ̀ ẹ̀dẹ́ yẹn bíi tiẹ̀ tóun náà ń sin tí kàtá ń dà láàmú ẹ̀dẹ́ yẹn bíi tiẹ̀ tóun náà ń sùn tó ń jẹun ni wọ́n ń dáwọ́lé wò lórí ah, ni wọ́n wá kúnlẹ̀ kàràbàtà síwájú ẹ̀ lòun wá náà ẹnìkan wá lòun wọnú ilé àdúrà fún wọn. Ah, èèyàn bíi tiẹ̀ tóun náà ní bùkátà sí kọ́lọ̀ bá gbọ́ tiẹ̀ ọlọ́run kò ṣàánú wa o. akíra káàbọ̀ lónìí àfilẹ̀ ṣe mọ̀kọ́dímọ̀ lásán ni à ń bẹ ọlọ́run kó jọ kó túbọ̀ fún wa ní àgbọ́yé ẹ̀sìn wa. à ń tẹ̀síwájú mi tá a bá lórí ọ̀rọ̀ irun kíkí. irun ah, kíkí pàtàkì púpọ̀ o. ṣùgbọ́n a pé àwọn nǹkan kan wà táwọn èdè èèyàn máa ń ṣe lónìí tó lè ṣàkóbá fún òun wa ìyẹn ní táwọn gbìyànjú àti yanjú rẹ̀. olólùwà kùtì. ibi tá a badé lánàá náà ni wíwọlé àsìkò ìrun ká tó kírun. olólùwà kùtì. a gbọ́dọ̀ kírun kalẹ̀ kásìkò ìrun tó wọlé àwọn yẹn tiẹ̀ béèrè béèrè kan wípé ó dáa àwọn fẹ́ rìnrìn àjò àwọn wá rí i pé aago méjìlá ló ti lù yìí táwọn bá ti wá bọ́ sọ́nà ìrun lè ká àwọn mọ́ àárín méjì ọ̀nà ṣáwọn ìkúnkún ya ní kí sọ̀rọ̀ àtúnzórì kalẹ̀ bẹ́ẹ̀ lè sìn káwọn ọ̀dẹ̀ máa bá ní àjò àwọn lọ rárá ẹ lè kí kalẹ̀ o. àfi kásìkò ọ̀run yẹn tó kẹ̀tó kì ojú wa ń kan yín pẹ̀lú ibi tẹ́ ń rìnrìn àjò lọ ẹ bọ́ sọ́nà tí ìrùn yẹn bá ti ka yín mójú ọ̀nà ó ti dìrín arìnrìn àjò náà nìyẹn. ìbéèrè mi táwọn yẹn tún máa ń béèrè náà ni pé ó dáa nígbà tó yẹ pé ní àjò la fẹ́ ní àdẹ̀tí mọ́ra tán àti gbẹ́rù kalẹ̀ wọ́n ti wá pẹ̀lú sọ̀rọ̀ àtúnzórì àdẹ̀tí náà ní ọ̀pọ̀ ní ní àjò ni wá tẹ̀sí bá lè kí zúrì wa náà nínú ìrìn àjò tó dà tí wà lórí ìrìn àjò náà rẹ̀ díẹ̀ rárá àfi kẹ́ ẹ bọ́ sọ́nà ìrìn àjò kẹ́ ẹ ti kúrò nínú ìlú yẹn kẹ́ ẹ ti fi gbogbo òrùlé ìlú yẹn lẹ̀ kẹ́ ẹ ti mọ̀ pé yẹ́s ẹ ti wà lórí ìrìn àjò torí pé ẹ fẹ́ẹ̀rìn ni ẹ lè má rìn mọ́ ẹ̀ẹ́dẹ́gbọ́dọ̀ dín inú kù àfi kẹ́ ẹ di onírìn àjò alérò pa ilé yìí náà ń yé wa. dùkúlù lewakiti. àtọ̀run gbọ́dọ̀ tó ká tó kí. iná sọ̀lá àtàkà náà ti ọ̀làlẹ́ mú mi ní iná kíta bá máa òkúta. ìran kì í ṣe àjọ ilé tí a máa ń fi owó rẹ̀ kalẹ̀ pé ìjọ kútọ̀ kúnkún ni àjọ ìjọ márùn-ún márùn-ún èmi rí ní kútọ̀ kọ̀túnla ìyá alájọ ẹgbàdá ni rárá o ìrún ọlọ́run ọba tó ní á kí kì í ṣèrun bẹ́ẹ̀ ó lóun fàṣùkò sí fún wa tá a fẹ́ kí ni o. òdèlè lómìnà súnà tì. ẹ̀rí náà tún rè nínú súnà nínú ìlànà anábì sọ̀rọ̀ tá a tó fi fọ́ wa. àdìsí Jibril alayhi salam. àdìsí tí àfa anábì ti ń ṣe àfa gbogbo ayé ẹ ẹ gbọ́ anábì là àfa gbogbo ayé ìhàlẹ̀ ní káwọn èèyàn kan máa pẹ́ra wọn ló ní wàásí àgbáyé lónìí kò sún ní wàásí àgbáyé anábì nìkan ló ń jẹ́ bẹ́ẹ̀ sallallahu Mm. àfa gbogbo ayé sọ́lọ́ wọn bá ná sí gbogbo ayé là nàbí sallallahu alaihi wasallam ọ̀hún náà nìkan náà ni oníwàásí gbogbo àgbáyé àfa tiẹ̀ oní Jibril tọ́lá ọba fi hàn rinlẹ̀ nínú alukurani pé alamahu ṣẹ̀dí ìdúlẹ̀ kúwa ẹni ọlọ́run bá rí fásin bẹ́ẹ̀ ni anabi àti Jibril aléhi sọ́látọ̀ sọ́lá alìwọ̀sọ́lámà ẹgbọ́n tó náà sọ ni. annahu amma nabiyya sallallahu alayhi wa sallama fi awwalil waqti wa fi akhirihi. ìbéèrè wa lídìí irun fún ànábì amma nabi ó wá lídìí rẹ̀ ó kírun fún ó ṣe mọ́ọ̀mù fún. kí àwa lè lọ wá kíndì. ní ìbẹ̀rẹ̀ irun ìgbà tí irun bẹ̀rẹ̀. wá fi àáké. ó tún padà dé tí wọ́n sọ pé ìgbà tí irun zuri máa parí sí rè o. wá fi àáké rí. ó ṣe bẹ́ẹ̀ ní sọ̀rọ̀tù subi ó ṣe bẹ́ẹ̀ ní sọ̀rọ̀tù zuri ó ṣe bẹ́ẹ̀ ní sọ̀rọ̀tù asuri ó ṣe bẹ́ẹ̀ ní sọ̀rọ̀tù magre àti ọ̀nṣáì. faqala ya Muhammad. ó wá sọ fún ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ wípé. as-salatu bayna hadayni al-waqtayn. ó ní àsìkò tí mo wá lè díẹ̀ sí i náà ni o ṣẹ̀rẹ̀ má wàá já dara aláàmú lásìkò tá a wà yìí àsìkò oorun àwa mùsùlùmí bùkátà ká mọ̀ o àlùfájàrí ṣẹ̀ríwúrà inú àwẹ̀ ibà ní sùtẹ̀dù jù àsìkò oorun fún wa ṣẹ̀rí àlùfájàrí wa ní yíyọ ní ìsìn ẹ̀rí pa ń pariwo pé ká má jẹ́ kí jíjẹ sàrí wa máa kọjá bí aago márùn kọjá bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún à ń tẹ̀ mọ́ wa létí ọ̀dẹ̀ ń jẹ́ ká mọ̀ náà yí pé ṣíṣí ni wa náà ká má máa jẹ́ kó kọjá ká má máa ti sínú síwájú aago méje kù bí ìṣẹ́jú márùn-ún ẹ̀ torí bí òòrùn yẹn ṣe ń wọ̀ sí ó lè wọ̀ kó tó tó bẹ́ẹ̀ díẹ̀ ṣùgbọ́n ká máa lọ sínú nígbà tó òòrùn ètí kó lókè tán ṣẹwárí ìgbà tí òòrùn wọ̀ yẹn ìgbà yẹn nígbà tí àsìkò sọ̀látùl mọ́gírìbì tó tíyẹn bá wá kírun mọ́gírìbì tó dójú ọjọ́ pajúdé òòrùn ṣáà lè yọmọ òjò lóṣù yìí ó wá lọ kírun mọ́gírìbì ní aago méje kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mọ́gírìbì kọ́ ló kí o ó kàn ṣe ẹsẹsáìsì lásán ni náfìlà ló ṣe àbí kẹ̀kẹ́ yẹn akẹ́ sọ̀rọ̀ àtúntò bẹ́ẹ̀ kó nítorí òun fẹ́ rìnrìn àjò kó wá kí láago márùn-ún àbí kó lóun fẹ́ sùn padà bóun ti jẹ́ sàdítọ́ ẹ̀ òun fẹ́ sùn padà rárá o láàárín ìgbà tí yẹn fi kí sọ̀rọ̀ àtúntò bẹ́ẹ̀ tán eh, tí yẹn fi jà eh, sàárì tán sígbà tí yẹn máa fi kí sọ̀rọ̀ àtúntò bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ distance ìgbà tí yẹn lè fi kí eléyìí wà nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ṣe ń bẹ̀rẹ̀ àwẹ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ distance ìgbà tí yàn lè fi jẹ tí yàn lè fi ka aya fifty nínú alukur'an láfi ń rí i pé ní ìsìn kíkí sọ̀láàtù lẹ̀ fájìrì wa táwọn ọ̀sán sọ̀láàtù sọ́bẹ̀hì wa a ti lè kí káfí bí ọgbọ̀n ṣẹ́jú lẹ̀ láàrin ìgbà tá a jẹ sàárì tán sígbà tá a máa fi kírun kó máa jẹ́ bí quarter to six tabaki sọ̀láàtù sọ́bẹ̀ ìnira àsìkò gbà náà nísìn ó bá a mú ká má tún dìlé rẹ̀ jù nígbà míì ojú ọjọ́ máa ń change tó máa já sí pé aago mẹ́fà gan-an á kọjá ká tó kí súbì ìgbà tí ilẹ̀ máa ń pẹ́ kó tó mọ́ nìyẹn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ máa ń tètè ń má tẹ́ bá sago sọ̀sọ̀ láti súbì di aago mẹ́fà á já sí pé irun pàákẹ́rẹ́ àkìtàlẹ́ kí tílẹ̀ ò bá mọ́ báyìí lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ náà ni sọ̀láàtù zúri wa ṣé rí ta bá mú bíi rúlà àbí igi àbí èèyàn gangan fúnra ara rẹ̀ ló dúró sínú ọ̀rùn tẹ́ẹ̀bá fẹ́ máa kò sọ̀látù sọ̀látù. wà hadith abdullahi ibn amru radiyallahu anhu ma fi sahih muslim àdìsẹ́lẹ̀ tá a tún fẹ́ kàyín náà ní sọ́yìn muslim ló wà. anna rasulallahi sallallahu alayhi wa sallam qala. wọ́n náà nábì sọ̀rọ̀ sọ̀rọ̀ mi sọ yìí pé. waqitu zuhuri idha zalati shamsu. ó ní àsìkò salatu zuhuri ó ní ìgbà tí òòrùn bá yẹ kúrò ní àtàrí. báwo la ṣe mọ̀gbà tó òòrùn yà lẹ́yà tàrí. wa kana zillu rajuli katulihi. ara wà bẹ́ẹ̀ títí ìgbà yẹn nígbà tí ó parí sí. ṣé rígbà tóòrùn yẹ kú ẹ̀ látàrí tóòrùn bá yọ láàárọ̀ níbùyọ oòrùn tẹ́ ẹ bá dúró sínú oòrùn yẹn òjìjí yín ó máa lọ síbùwọ̀ oòrùn òjìjí èèyàn ṣáàdò yín ó máa yọ sí ibùwọ̀ oòrùn ṣé rí tó bá wá yá bóòrùn yẹn bá ṣe wá ń yọ sí láàárọ̀ yẹn bó bá ṣe ń tara sí a wá padà òjìjí yẹn a máa kéré a tó bá ti kéré tó ti yá tó di bí ọwọ́ aago méjìlá ń lọlù òjìjì yẹn á parẹ́ mọ́ yín lára tójì yẹn bá parẹ́ mọ́ yín lára bí aago méjìlá kọjá aago méjìlá àbọ̀ gbogbo orú àsìkò gbà ẹ lè ṣe pírátíkà rẹ̀ náà lọ́la tèmi ti bọ́ ẹ lè ṣe lọ́la òjìjì yẹn á wá parẹ́ mọ́ yín lára pátápátá tójìjì yẹn bá ti wá yọ kúrò lára yín tó ti wá lọ sí agbègbè kíbla padà ṣé àwọn pa di ìgbà tí ó ti wá padà sí agbègbè tí òòrùn ti yọ láàárọ̀ tó jìjì ti padà síbẹ̀ ìgbà yẹn nígbà tí òòrùn yẹ tàrí ó ti yẹ kúò látàrí ó wà látàrí gangan ó nígbà tí ò yọ sọ́tún òjìjì ò yọ sósì ó ti wá yẹ kúò látàrí ó ti yẹ sí ọ̀nà kíblà ibi tí òòrùn lọ ń wọ̀ sí agbègbè ibi tí àwọn abọ́ llb kíní dsc fi máa ń kọjú sí ìyẹn agbègbè kíblà wa à ń bọ̀ mbẹ́lẹ́ yẹn náà tóòrùn bá ti wá padà síbẹ̀ díẹ̀ sọ̀rọ̀ àtúzúrí ti tó nìyẹn lẹ́tí máa rí pàwọ́ ní ìsìn àwọn eléyìí gbogbo àwọn mọ̀sájídá àlùsùnà ẹ̀ máa rí pọ́n tí ń kan aago kan kọjá a dìlé rẹ̀ dago méjì èèyàn tún mọ̀ ọ́n mọ̀ ń dìlé nìyẹn. bẹ́ẹ̀ náà ni báwo la máa mọ̀ kó sọ̀rọ̀ àṣírí tó oòrùn yẹn tó wà tó yọ tí òjìji yẹn ti yọ kúrò lára díẹ̀ yẹn a máa wá gùn lọ bẹ́ẹ̀ a máa gùn lọ bẹ́ẹ̀ yẹn ṣe ń lọ síbi àti wọ̀ yẹn a máa wá gùn lọ tító ń tá a fi sínú ọ̀rùn yẹn bóyá èèyàn ni bóyá gi ni ní sáìsì nǹkan yẹn asiri ti o ti gbẹnu wọlé nìyẹn. ọ̀sọ̀tún asiri máa lam tasfaru ìṣàmùsù. kó tó dìgbà tí òòrùn pọ́n rẹ́súrẹ́sú tí ò tara mọ́ òun àsìkò sọ̀rọ̀sọ̀lẹ̀ asiri ìgbà tóun náà tó parí sí nìyẹn. ìgbà yẹn nígbà tí òjìji yẹn ti gùn tó ti bá ń tá a sínú rẹ̀ dọ́gba ìgbà yẹn ni sọ̀rọ̀sọ̀lẹ̀ asiri wọlé ìgbà yẹn dẹ̀ nígbà tí sọ̀rọ̀sọ̀lẹ̀ zori ndc a kàn gbọ́dọ̀ dílé rẹ̀ dìgbà ẹni torí pé àdéhùn abúlé abúlé masudi yẹn ń jẹ́ ká mọ̀ fáwọn ibi sọ̀rọ̀ sáà sọ pé tó fi ń dáa jù nínú iṣẹ́ tíyàn ń ṣe láyé bọ̀ náà ni kéèyàn kírun sásìkò rẹ̀ a gbọ́dọ̀ kíyèsí ilé náà dáadáa. sàràtúlẹ̀ asiri ni káàrí pójì jí èèyàn àbójìjì ń tá a fi sínú rẹ̀ ó ti gùn bá nǹkan yẹn dọ́gbọ́ tó ti kọjá ẹ̀ díẹ̀ sọláàtì magrebi ni ìgbà tí oòrùn bá ti wá wọlé. wà á kéjú sọláàtì magrebi máa lámì ọ̀gbìnbí ìṣàfàkọ̀. ìgbà tí oòrùn gangan ríbi tí yẹn bá ti wọlé tó dàbí yókè ẹyin yẹn tóun bá ti wọlé sínú sánmà magrebi ló ti wọlé yẹn ó ti dé títí di kó tó dìgbà tí pupa ṣafakọ yẹn ni wọ́n ń pè ní pupa rẹ́súrẹ́sù ojú ọ̀run ìyẹn ni ṣafakọ làhámọ́rin ìyẹn ni táwọn bàbá ń pè ní tọmọdé sóko tóun ọba ìtí ìwọlé tán mọ́gìrìbì náà ṣì wà ń ta àwọn àfáà wa ṣègbìyànjú pé ìgbà wọlé lèyẹn máa ń wọlé ìgbà ẹni sọláàtì ìrìnsà máa ń tó tó. wà á ké tó sọláàtì ìrìnsà ìlànà ìfilẹ̀ ilé ní haúsá tó. ìgbà tí safakul ahmar yẹn pupa rẹ́súrẹ́sú tá à ń pè ní tọmọdé sóko alẹ́ yẹn ìgbà tó ń bá wa wọlé tán pátápátá ìgbà yẹn nígbà tí àǹṣá yìí tó ìṣáyè náà máa wá parí. ìlànà sílẹ̀ ilé haúsá ti. wọ́n ní òun sì máa ẹ̀sẹ́ǹdì títí di ìdajì òru. kódà àdìsí kan wà tánú sọlẹ̀ sọlẹ̀ sọ pé lawla an ashukka ala ummati amartuhum bitakhiri hadhihi as-salah ìlànà sílẹ̀. ó ní tí kì í bá ṣe kókó máa jẹ́ ìnira fún wa ni. òun bá ní a máa ká ìṣáyè ní ìdajì òru ṣùgbọ́n a bọ́ sí ìnira pákásùn ká tún dànù mọ́jú. ìtòfin lọ́lájú nínú àsìkò rẹ̀ náà ni kú bọ́ sí ìgbà tílẹ̀ bá tún ti mọ́ dáadáa sáfàkùlà amọ̀rù yẹn kò ní sí dáùtù mọ́ pé ṣé ó ti wọlé àbí kò wọlé àwọn afáwa ṣe gbìyànjú pé ká sọ pé òòrùn wọ̀ láago méje kù ṣẹ́jú márùn bá a ṣe ń sọ yìí ìgbà wo wá násìkò ìṣá yìí wá dá káàkiri wọn násìkò tó wà láàárín ìgbà tó òòrùn wọ̀ yìí sígbà tí ìṣá yìí máa fi tó ó máa ń tó tí sáfàkùlà amọ̀rù máa fi ti wọlé tán pátápátá ó máa ń lé díẹ̀ ní wákàtí kan wọn ní káwá mọ̀ọ́mọ̀ bí wákàtí kan bí ìṣẹ́jú márùn lẹ̀ àbí wákàtí kan bí ìṣẹ́jú mẹ́wàá lẹ̀ ló fà á tó fi jẹ́ pé tá a bá fẹ́ gbẹ̀rùn ìṣá yìí dúró ẹ̀yin bàbá wa ẹ̀yin àfa wa tè gbogbo ẹ̀jọ̀ mọ́ wa ìrìn ìṣá ìtẹ́ ń kí ní ìsìn tó dẹ fẹ́ kí tààrọ̀ wí kíákíá kẹ́ bá lè lọ sùn àbí kẹ́ bá lè lọ wá àdúrà míì tún ṣe lálẹ́ ẹ bẹ̀rù ọlọ́run o tò èyí tẹ́ ń kí yìí ìṣáyò ìwọlé o ó dẹ̀ ń dùn wá àbẹ́ ẹ̀yin náà kíyèsí pé ó ń dùn wá bá a ṣe ń sọ torí pé kò ń wá kéèyàn ṣàṣìdànù ni ìyẹn gbọ́dọ̀ ṣí gbogbo ìta ṣe kó tí mo á já ṣàṣìdànù ìyẹn náà ni ṣe rí sọ láti àṣà ẹ̀ ní ìsìn ẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí kí ní aago mẹ́jọ kọjá bí ìṣẹ́jú márùn-ún ìyẹn ti lé ní wákàtí kan àti bíi ìṣẹ́jú mẹ́wàá tí mọ́gíríbì wọlé aago mẹ́jọ kọjá bí ìṣẹ́jú márùn-ún kẹ́ máa kí sọ̀rọ̀ àtúnyà àṣà ẹ̀ náà tún lè ṣe research àwọn ọmọ yín tí wọ́n kàwé náà ni kí wọ́n bá ń tún ṣe research dáadáa láti mọ àsìkò irun ẹ fi mọ nta ń sọra lámọ̀dájú tí òfin ní dàrú. wọ́n wá kí tún sọ láti ṣubú ìgbàwo la àsìkò sọ̀rọ̀tù súnbì òun náà níta ti tẹ́lẹ̀ kan. lẹ́tọ̀lórí ìfajìrì. ìbàtà ìfajàrí yẹn bá ti yọ àfajàrí ẹlẹ́sìn. malam tẹ́tẹ̀ lórí di bóòrùn jáde àsìkò rẹ̀ nìyẹn tóòrùn bá ti jáde àsìkò sọ̀rọ̀tù súnbì ti lọ ìyẹn ló fà tó yẹ pé ìrun míì tó tẹ̀lé sọ̀látù sóbè òun ni àwọn àfáà ń pè ní sọ̀látù ìṣirọ́ọ̀kì àwọn míì tún sọ pé ni sọ̀látù dùhà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà pè ní kankan náà but ibi eléyìí ẹ̀kọ́ là àwọn tó jẹ́ pé májẹ̀mú tí irun fi ń lálàáfíà kò ní tàn tó wá. ìsìnkí bá a lò lọ kébìlà. lẹ́yìn tá a ti sọ àsìkò oorun tá a dẹ̀ ń rọ gbogbo ẹ̀yìn mọ́ọ̀mù wa ẹ̀yìn àyímọ̀ káàkiri gbogbo bí tẹ́tí láǹfààní àti gbọ́ akẹ́kẹ́ make adjustment. ìjà máa ń sábà ṣẹlẹ̀ mọ́sálásí nítorí àsìkò oorun àwọn kan dúró pásìkò tí tó ẹ ó ti yẹ ká ti kí àsìkò tí tó àwọn aṣèré ìdíjà ńgbà tí kì í ṣe pa níbi èmi tá à ń tẹ̀lé jálùkọ̀rán àtàdé tó ànábì yìí lọ sọ̀rọ̀ láti sàrà kí ló wá ń fàjà láàárín àwọn mùsùlùmí ntí ń sábà fàjà náà nípa àwọn kan fẹ́ tẹ̀lé ń tànà ibi sọ àwọn kan dẹ̀ takú lórí agídí ọkàn ìfẹ́ nú bá ṣe máa máa ṣe lọ́ọ̀rí kò sẹ́ni tó lè yí padà èrè olè yín wá fẹ́ jẹ́ ń eléyìí torí tọ́ lọ́hùn ẹjẹ́ àwọn májèmí tó tún tẹ̀lé. ìsìnkìbá ló ní káwa kọjú sí kíbìlà àtúnjẹ kan ìtọ́lọ́ fi ń gba irun wa o. ìsìnkìbá ló ní kíbìlà kí n ṣe pé ibi tá a kọjú sí iná èsì bí èèyàn kọjú sí kò kírun rárá ìlú kọlu tààlà. bá mi ibi èèyàn kọjú sí kò kírun wà o kíbílà wà ìtọ́lọ́ àwọn bá ti là kalẹ̀ fáwọn mùsùlùmí o. adèlè lùkọ́ ló tààlà. ẹ̀rí lélẹ̀ nínú alukurani wa. ọ̀kadìní arọ́ takọ́lù bàwá jẹ́ yìí káfí sàmà. anábìrì ọlọ́run bá ń bá wí sọlá sọlá pé òun ti rí bá anábìrì ṣe ń kọjú sọ́dọ̀ wọn ọlọ́run láti máa mọ obìnrin ká kọjú sí kírun. falanu wali anaka kíbílà tari tàrí dọ́ha. ọlọ́run wá sọ fún àwọn àdìpé màá wá dájú rẹ kọbi máa kọjú sí kírun láti ní ìlọ tí wàá lè yọjú síbẹ̀. fawalli wajhaka shatral masjidil haram. ọlọ́run rẹ̀ muhammad ó yá ẹ kọjú sí masjidil haram ẹ̀rí ta fẹ́ ló ń bí rè torí masjidil aqsa ni wọ́n ti ń kọjú sí tẹ́lẹ̀ kírun. shatral mm, masjidil haram. ọlọ́run wa ni ẹ wá kọjú sí agbègbè masjidil haram ìyẹn ni ilé ọlọ́run tó wà ní kaaba. wa haythu ma kuntum fawallu wujuhakum shatrahu. kéèyàn máa wá rò yìí pé ẹ ṣíbí ànábì lọ́lọ́run bá ń bá bí ṣe bí mọ́kà ló wà lọ́lọ́run fi sọ bẹ́ẹ̀ fún. ọlọ́run wà là ó wà ní wa haythu ma kuntum fawallu wujuhakum shatrahu. gbogbo bí yóò ń kẹ́yìn mùsùlùmí wá wà káàkiri àgbáyé o. ibi kan ṣe náà ni kí gbogbo yín kọjú sí kẹsì máa kírun agbègbè kaaba yìí náà máa agbègbè kaaba aláwàtà wà nàìjíríà ń bí agbègbè kaaba aláwàtà wà nàìjíríà ń bí òun náà ni spọ́ọ̀tì ibi tí gbogbo ẹni tó ní DSTV ń lé abọ́ DSTV ń tẹ̀ ń hàǹgì síta yẹn tí DSTV ń bá ń fọ́nṣàn tó ń ṣiṣẹ́ nínú ilé o ibi tá bọ́ọ̀ yẹn kọjú sí níta ẹ̀rí pé sáìdì agbègbè buyọ̀ ọ̀run ni bínú kaaba wa kò ní rí DSTV wọnú ilé agbègbè yẹn kaaba nìyẹn ibi tí gbogbo mùsùlùmí ta fẹ́ kírun ibi ta gbọ́dọ̀ kọjú sí nìyẹn kò dàrú pàápàá tẹ́ bá dé ìlú kan tẹ́ ẹ̀ mọ̀ ibi tẹ́ fẹ́ kọjú sí kírun tílẹ̀ bá mọ yín bàlú yẹn ilẹ̀ mọ́ bá yín nínú ìlú náà ẹ kàn dúró níta láàárọ̀ ibi tó òrùn ti ń yọ ẹ wo òrùn ẹ wá wo sáìdì agbègbè ibi tó òrùn ti ń yọ sáìdì agbègbè ibẹ̀ yẹn ibẹ̀ náà ni ibẹ̀ ni kíbla ẹ rí i pé gbogbo ìlú tẹ́ bá wá dé lónìí tẹ́ẹ̀rí tí wọ́n á gidi ẹ̀ sì fi wọ́n sí ara ògiri inú ilé kàkàkiri ẹ lọ wo kíní abọ́ wọn tó wà ń ta llb yìí ẹ rí i pé ibi tó kọjú sí yìí gangan kọ́dà ẹlòmíì tó bá bá wọn ìsọ̀lẹ̀ nínú ilé á máa béèrè pé ẹjọ́ ń bo ní mọ́ọ̀sì àdúgbò kọjú sí tó bá jẹ́ àwọn mọ́sálásí kọjú sí kíbla lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ ẹni ẹ bá ti jí kíní ẹ síbẹ̀ báyìí kò ní dààmú jìnnà tó fi máa gẹ́ẹ̀tì gbogbo location tó ń fẹ́ tó lè fi máa receive gbogbo nǹkan nínú ilé. Allahu akbar inú yóò tí ì máa dùn dáadáa bí ẹ ṣe ń gbọ́ yẹn ó ń dùn àbí bẹ́ẹ̀ náà ni tèmi náà ṣe ń dùn bíi ọlọ́run bá fi àṣẹ sí ààyè yẹn kàábà ni gbogbo àwọn abọ́ yẹn ń kọjú sí ni wọ́n kọrí sí o kàábà wa lọ́hùn gbogbo kíní yẹn tẹ́rí bó ṣe lọ yẹn straight téèyàn bá tí wọ́n bá tẹ̀lé lọ bẹ́ẹ̀ straight bá ṣe bá ṣe kọjú yìí kàábà la máa lọ kọjú la máa lọ la máa lọ forí la máa lọ forí sọ àṣẹ ọlọ́run ọba ni ibi tọ́lọ́run ní ká kọjú sí rèé o ẹ̀yin yín mọ́sálásí tẹ́ ẹ̀ wá kọjú sí kíbílà táwọn afa wa ń ṣe wàhálà dààmú wa bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ̀ wá yí padà èrè wọlé fẹ́ jẹ́ mi kẹ́ máa jùrún nù. abẹ́yìn ò mọ̀ yí pé kéèyàn máa kírun láì kọjú sí kíbílà àti kéèyàn máa kírun níhòòhò ìkankanà náà ni wọ́n àti kẹ́ ẹ kọjú sí kíbílà o. mò ń fi ilé kéèsì ẹ̀yin mọ́sálásí káàkiri tẹ́ ń gbọ́ mọ́sálásí kan tó wà nínú general hospital ní Ìjàyè kọ́lọ́n kó má ṣàbà san tí wọ́n kọ́ mọ́sálásí ilé san dáadáa mọ́sálásí náà kọjú sí kíbla púpọ̀ ó wà nínú Ìjàyè general hospital ó kọjú sí kíbla púpọ̀ ọ̀nà ìyanu mọ́ṣáàrì báyìí ló fèsì àwọn kan ni wọ́n kọ ti pẹ́ kọ́lọ́n san lẹ́sàn rẹ̀ ṣẹ́wárí láti ṣàpọ́n wá lọ dé ìyanu mọ́ṣáàrì gbẹ̀ báyìí gbogbo mọ́sálásí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn òkè jẹun ní nǹkan kan ní gbogbo bẹ̀yẹn pátá tí ò bá ti ń ṣe pé òun náà kọjú sí ọ̀nà ìyanu mọ́ṣúárì báyìí ọ̀nà jẹ́ àbàlù ni mọ́ṣáláṣí yẹn kọjú sí mọ́ṣáláṣí ò bá ti kọjú sí sáìdì bẹ́ẹ̀ kò kọjú sí bùyọ̀ ọ̀run o kò kọjú sí kébìlà o kò mú o sẹ́yìn ti gbọ́ báyà bẹ́ẹ̀ ti gbọ́ ẹ sọ pẹ̀lú àwọn ìmọ̀ mi àtàn elétò mọ́ṣáláṣí wọn bá ti kọ lọ́gọ́rùn ọdún sẹ́yìn kò kan lọ́hùn eléyìí náà ni tá à ń fi jẹ́ ká mọ̀ pàtàkì kì í ṣe tàwọn àdúgbò nìkan ni tá à ń sọ bó ṣe wà káàkiri nínú wa nìyí o. ó tún wà láwọn àdúgbò míì náà ó wà láwọn ìlú míì náà káàkiri o ẹ ń fa ọ̀rọ̀ kíbla yìí wá ìyá rẹ̀ lágídí ẹlòmíràn ni ìjà tí ń kí látọ̀dún yìí kọ́yìn bí bàbá rẹ̀ rẹ̀ ti ń kí báyìí ṣọlọ ń kọ̀dẹ̀ nígbà. ọlọ́run bá ní kápá àti má gbà o ẹ má ṣàgídí mọ́ ẹ ṣe àparí rẹ̀ lónìí pẹ̀lú àníyà. àníyà tù. n tá n pè ní àníyàn lórí irun. àmà hàlù àlàkàlẹ́bù. mọ́sálà mi ìsinmi eléyìí ní ìsúta lè láǹfààní àti má parí rẹ̀ lónìí. àníyà tù. àníyàn nínú ìjọsìn. màhálù àlàkàlẹ́bù. ààyè ibi tá a ti ń dà níyàn nínú ọkàn làníyàn máa wà kì í ṣe pé àlámù ẹ̀ nínà wáyé tó àníyàn. wàtàlá fún bómi ha kàlámà ìní nàwáìtù á ní ìsọ́lé àsọ̀látà àlùzórì arba àrọ̀káàtì lillahi ta'ala. àtàyàfúsù bí ha bìdì àtún. àti ẹ̀mú láti ẹ̀sùn máa dárúkọ kọ́lífà ìmọ́mì kìnnìkan báyìí pé mọ́mà bìlì wá sí ìlú ó kọ́lífà ìmọ̀ mi abdul wasi ṣé bẹ́ẹ̀ náà ẹ máa dàgbà ní ẹ̀yìn náà débi bẹ́ẹ̀. àtàlábù lùbíà mídí àtún. sàníyàn tí àlùwàlá ìmọ̀ abdul wasi bá wa já tí ìmọ̀ ìlíyàsù tí wàá bọ́ síbẹ̀ ẹ̀ tún chẹ́ǹjà níyàn ọ̀kọ́dé gàjáde tó níyà ìlà kọ́lífì ustaz ìlíyàsì ah subhanallahi alazim. àníyàn tún máa hálò ẹ̀lẹ́kọ́líbù. àníyàn dídà lórí irun inú ọkàn ẹni ni. wọ́n ti tẹ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn ti ní lẹ́mìí pé òun fẹ́ kírun kì í kì í ṣe pé intention rẹ ni pé wá gba fáànù sára kì í ṣe intention rẹ ni pé wá ṣáàjì fóònù kìí ṣe nǹkan ṣe ìfẹ́ṣọ̀ rẹ ni pé bóyá wá kó bàtà ní bàtà. wàtẹ́lá fúnfì àmì ìdí àtún. kìí ṣe ìfẹ́ṣọ̀ rẹ ni pé wá wòran àbó wá tọ́rù ó gbọ́dọ̀ já níyàn kó mo wá kírun kíyàn wá ma wá kà níyàn yẹn lẹ́nu síta àdádálẹ̀ ni. wọ́n dẹ̀lé ìlú hadithu rasul. ẹ̀rí lórí ilé náà hadith anabi sallallahu alaihi wasallam. innamal a'malu binniyat. anabi sallallahu alaihi wasallam ní dájúdájú gbogbo ṣẹ́tà ń ṣe pátá ká tó lè gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àfi ká làníyàn lórí páàkì kánà alábìdá ni gbogbo ẹ̀dá kankan ló ní ohun tó dì sọ́kàn kó tó máa ṣe ohun tó ń ṣe o kò sẹ́ni tó ń ṣe nǹkan tí ò ní tìtorí tó fi ń ṣe ṣé torí tọ́lọ́ ni wọ́n ṣe ṣàlọ́ láti ṣe wá ń kírun kódà bí wọn bá ṣàlọ́ láti tí ò bá láàníyàn pé òun fẹ́ fi jọ́sìn ni ó lè túmọ̀ sí pé kò ń ṣọpáṣọsẹ̀ lásán bí wọn bá kírun tí ò bá láàníyàn pé òun fi sin lọ́hùn ni òun ṣẹ̀sìn ni akàn láàníyàn pé òun ṣe sọ́sáìsì lásán ààrẹ tá à ń gbà náà tíyàn bá ní lẹ́mìí pé òun fẹ́ fi ṣèjọ́sìn ni akàn láàníyàn pé òun fẹ́ bí panú lásán ni a ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àníyàn yìí torí pẹ̀lú mi àsopọ̀ ọlọ́run síra àníyàn ẹni àníyàn ní dakíṣẹ́ bàjẹ́ à ń bọ̀ ń bí eléyàn náà ṣé wọn lè fi àníyàn gbé bí díà lárugẹ kí a ní pọ́lọ́run ara àníyàn wa tá a fi dá sàlátúlẹ̀ ọlọ́run ara àníyàn wa tá a fi ṣe kínní kan à ń bọ̀ ń bí eléyàn náà inṣàlá àtẹ̀síwájú lọ́la. ká má gbàgbé pé ọ̀la yìí náà ni ọjọ́ jùmọ̀ karanti láti wẹ̀wẹ̀ juma kádẹ wọ aṣọ gidi kádẹ tètè kúrò nílé kámádẹ rojọ́ ní juma tíyan ti rojọ́ ńgbà tí kútùbà bá ń lọ àti sọ fún wa níjọ́ ní pé ẹni náà ní júmọ̀ àmọ́ o àmì ọlọ́run ilé ìta bára ọsọ lónìí ọlọ́mọṣẹ́ ní balẹ̀ jaburú fún àtàwọn sọ àtàwọn náà ti àgbọ̀ akuluma tasma'un subhanaka allahumma hamdika shara la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu wa mu'minatin idha qada wa rasuluhu amra أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì tàbí tí a nífẹ̀ẹ́ láti ṣe gbogbo àwọn irú ètò báyìí ká pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣèlú wa náà òun náà ní 080 thirty-five seventy-five fourteen sixty-six.